الحمد لله أعد للعشرة المذكورين في سورة الأحزاب مذكرة وأجرا عظيما ومنهم المتصدقين والمتصدقات أخبر سبحانه عما يصيب به المصدقين والمصدقات يقول سبحانه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 ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تفاءلون به والأرحام إن الله كان عليكم رقيبا للصدقة فضائل لا تتأتى هذه الفضائل في وقت دون آخر أيرجى الله سارة wọ́n ní àwọn ọlá lọ́pọ̀ tó ṣe bí ọlá ti bẹ fún sàárà nìyí yìí ṣe bí ọlá yẹn yọ wà lákòókò la ní sí kan ládàá rẹ kẹ́lẹ́ máa lágbára láwọn àkókò kẹjọ àkókò kan lọ ni ọlọ́run bá ó sọ àlàyé àwọn ẹni mẹ́wàá kan lọ́kùnrin wọn lóbìnrin wọn tó àwọn àwọn ẹni mẹ́wàá yìí. tọ́lọ́ ọba ló ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún àforíjì àti àlùjọ́nà ọlọ́run dákọ̀ sínú àwọn ẹni mẹ́wàá ìyẹ̀rẹ̀ kéde ọlọ́run ní wàlú mọ́tàfà ti fi iná wàlú mọ́tàfà ti kọ̀ àwọn ẹni tí wọ́n máa fi sàárà lọ́kùnrin àti lóbìnrin eléyìí wà ní fatu ẹ̀sìndà àyà karùnléní ọ̀dọ́ bákan náà ọlọ́run bá tó máa lọ́kùnrin ọ̀dọ́ ara ó tún kúrò wa nípa ẹ̀fẹ́ tí wọ́n fẹ́ fún àwọn ẹni tí wọ́n ti sàárà lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n fi dúkìá wọn ti sàárà fáwọn ẹni tó ní bùkátà fáwọn aláìsí ọlọ́wọ́n ọba ń dádájọ́ àwọn tó ti sàárà lọ́kùnrin àti lóbìnrin tó tún wá já sí pé wọ́n sàánú àwọn èèyàn tẹ̀mítẹ̀mí tí wọ́n wá ẹ̀sẹ̀ tọ́jú ọlọ́wọ́n ọba tó hánà ọlọ́wọ́n ní yorùbá àfihàn á sì ẹ̀sán pẹ̀lú pé dáadáa yọ kí wọ́n ti wá fi gba mẹ́wàá mẹ́wàá yóò jẹ ọgọ́rùn méje ọgọ́rùn méje wa ní ìlọ́pa ìdíye wọ́n lọ fún àjọ kẹrì wọ́n á tún wá ní ládàá yìí tó ti kọjá ládàá alágbọ̀lẹ́ ti ti àlùjọ́nà ìyá rẹ̀ gbàdọ̀ la káma ti sàárà ó ní ọ̀dà tọkọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ dáadé sọ̀lọ́ lọ́wọ́ láǹkọ̀ nípa ká ti sàárà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀hún náà ní hadithi àyíká rọ́dí ọlọ́run jọlá àyíká wọ́n ní òtítọ́ ọlọ́run lọ́wọ́ bá ṣọlá ń sọ́wọ́ ìgbé eré àyíká ìtẹ́sírí mi nánà wọ́n náà bó ti ní gàdá ara rẹ tó ti ní wọn náà wọ́n náà fi ṣe kí dàgbọ́rọ̀ ó dàbí òní ju àlàwọ̀ ẹ̀dá bí tù lọ nítorí pé àlàwọ̀ ẹ̀dá bí tù yìí yóò di ibi déyà lè fi wọn lára ẹni ibi ẹni tí mi ń pa ààyè tí ó fi sadaka si irú ààyè yẹn sádàkà tí òjò àlàó ẹ̀dá nínú lọ á ti kú yẹn tí òfin ọlọ nínú wa fún gáàsì sára ọlọ́wọ́ bá sùn hánà wọ́n ti àyàlá gẹ́gẹ́ bá tẹ́lẹ̀ ti sọ fún wa wọ́n ti tẹ̀rí ọlọ́wọ́ bá kẹ́rì ọlọ́rẹ̀ ńláni náà gbogbo àwọn tí bá ti fẹ́ ọlọ́rẹ̀ lọ́wọ́ yòókù màálí ẹ̀sàkùlà ọkọ̀ àwọn ìwà tó ga jù lọ lọ́wọ́ bẹ́ẹ̀ kò yẹ kí ọ̀rọ̀ tó sàkúta fàhà ìwà pálapàla ọlọ́run yẹ tirẹ̀. nínú àwọn alágbèbè kúndàdàgà òun náà tún ní hadith ayé ibùdó àhánì rọ́dí ọlọ́run sàlá onígbàgbọ́ òṣìṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ àṣàlá tó sọ báyìí àdínkù sẹ́ni kankan tó yín ilé aṣọ ìfẹ́ fẹ́ẹ́ fi gbà tọ́lọ́ bá fẹ́ẹ́ bá àgbọ̀rọ̀jọ́ ṣe dàrú ṣèyàmọ̀ yìí òní sí àgbọ̀rọ̀sọ láàrin rẹ̀ tọ́lọ́ ọba tó fà ní. ẹni yọ wọ̀ sí òní rí kẹ̀kẹ́ ju tó ti síwájú lọ yọ wọ́ sí òní rí kẹ̀kẹ́ ju tó ti sáájú lọ yọ wá wájú rẹ̀ òní sí kẹ̀kẹ́ bẹ̀ jù lọ. ìdẹ́ka wá wí ìlùkọ́ àwọn ti di àdójúkọ tó gbé tiẹ̀ ni. àdébìsọ̀ lọ́rọ̀ ẹ̀yà bẹ̀rù ọlọ́run ẹ má wọlé o wọ́n lọ fi ṣe fi kakọrọ ó dàbí òde ju àláwọ̀ ẹ̀ dàbí tó nà lọ òun lẹ́ẹ̀fi tọrọ tọ́lá ọ̀hún ìlà inú yà dá nínú àwọn ẹ̀sìn fẹ́kú sádàkà àdébí sọlọ́wọ́ àtàlám ojú oyè wa ẹgbẹ́ sádàkà onírànrẹ́ ní gbà wá ọwọ́ amú àlàyé orí tiwa ìgbésẹ̀ ẹ̀mí ẹ̀ ṣe sádàkà tí ẹ̀ fún aláyé ìwúlọ́lọ́lá ní ẹ̀ẹ́dẹ̀sìn fi gbàjúlọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bàtú àmì àdébí sọlọ́wọ́ àtàlám wọ́n ní mùsùlùmí yìí kásá mùsùlùmí sọ́wọ́ tọ́ba wọ sọ fún mùsùlùmí tó rí bọ́ wà ní òkú kásá fún ọdún kẹ́ńtà ọlọ́run tẹ̀sí máa wọ aláwọ̀ ìwé fún kẹ́ńtà. bákan náà anábì mùsùlùmí fún mùsùlùmí ló ń jẹ lórí ọlọ́run tẹ̀sí máa fún fún ẹni bẹ́ẹ̀ ló jẹ́ tíjọ́ gbé dàpọ̀ ẹ̀yà bọ́dé náà àwọn èso ti bẹ̀ lálẹ́ jẹ́ta. ìkẹta òṣìṣẹ́ ọlọ́run sọ lọ́wọ́ àlùfẹ́lá wọn ní mùsùlùmí yìí ó tọ́ba fún mùsùlùmí lómi mu àdá sọ́mẹ́mì lórí ikú pẹ́pẹ́ ni ẹ ló fi fún ọmọ ọlọ́run máa fún náà mu níjọ́ gbé dàpọ̀ ẹ̀yà wọn mí òun náà tún ní hadith àbí ìfọyọ̀ rẹ̀ rọ̀dí ọlọ́run tẹ̀lé àyè wọ́n ní òtítọ́ ọlọ́run sọ lọ́wọ́ àìsílọ́ ó búrú ya arákùnrin kan wá wọ́n nígbà tí arákùnrin kan wà lẹ́ẹ̀ pápá bó ti gbọ́ ohun kan nìyẹn nínú ọ̀sùnjò kí lóhun yìí sọ yìí sọ yìí fún yìí sì hadí kọ́tàkùlẹ̀ àní. fún ìyẹn ní pé ìwé ẹ̀sùnjò yìí rọ̀ síbi ogbó lágbájá wọ́n ní sàdéédé sí àwùjọ òun yẹn. bẹ́ẹ̀sì jò ṣe bó ti yẹ bá nìyẹn ọ̀tọ̀ níbi tọ́wọ́ àtẹ́lẹ̀ ọba bọ́ sáàyè mi lójó yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní wọ́n ń rọ̀ sí fi ilẹ̀ tó le tó ṣe kúkúta rẹ̀ dúró bó ṣe ní wípé àwọn àgbàrá bá pín nídìí àwọn àyè yìí ọwọ́ fún àyè kan ìdí àyè oko ẹni yẹn wá sí ọwọ́ akọ fún ya abdallah ìrẹ̀ ẹ̀rú ọlọ́ kí ló kọ̀ rẹ̀ gánà ọba ni dé orúkọ tẹ́nì yẹn gbọ́ níbi ẹ̀fújò yẹn tó ní kójú rọ̀ sí yẹn gbé ìwọ tó ń orúkọ mi ó ti yẹ tó ń orúkọ mi ó ni tó ti kó mi rẹ̀ ló ń fi pọ̀ bá darí mọ gbọ́ orúkọ yìí wá ní bẹ́ẹ̀ kí ni wá ní òjò darí sínú owó rẹ tó o fi ń sàǹfààní báyìí tí mo sì gbọ́ owó gbégójú ọ̀rọ̀ gbogbo rẹ kí ni o tó ń ṣe ó ní bẹ́ẹ̀ àtẹnìyàn máa ń ti sọ́dá pọ̀ wọ́n nígbà tó ti wá sọ ń gbọ́ ìbá dọ́lú wọ́n ní tí wọ́n bá jágun náà màá wá wo tó bá jáde nínú oko yìí ìfi wọn lọ́ba tẹ́lẹ̀ máa ti sàrà níbẹ̀ ìdákẹ̀ẹ́dá mẹ́ta ìbí àtàwọn fámìlì mi máa jẹ́ ìdákẹ̀ẹ́ta yòókù láti fi palẹ̀ fún oko mi ìyá ìbádọ́lá nínú àwọn alágbàwà fún sádàkà òun náà tún ní hadithi anas malik rọjò lọ sọlá án wọn jẹ títí ọlọ́run sọ lọsọ fún alùpùpùlọ wọn ní kíkà tí ọlọ́run ọba dá gbogbo ẹ dáná ọwọ́ agbé ilẹ̀ kalẹ̀ ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní mì kọfara kalẹ̀ ẹẹri wọn lọ náà ọba subhanahu wa ta'ala títí ọlọ́run ní sàlàyé ọ̀rọ̀ yìí ọwọ́ amú òkè omi ní ilẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ bá tó tó ti gòmìmọ lè mọ bẹ̀rẹ̀ sí ní ti àwọn baladíkà mi ṣe jáde lè ti báyìí èké á àsókè lè tó báyìí ilẹ̀ tí ń mì tẹ́lẹ̀ lọ́mọ àti dáwọ́ mímì tó yìí nígbà tó lọ́n fi òkè dé àwọn mọ̀lẹ́kà bá ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìjọ ọdẹ́ta kan tó kú lè jòkè lọ́dún ọba ọdẹ́ta níbẹ̀ irin ni irin lè jòkè lọ ẹ̀rí wọ́n á tún bèrè lọ́wọ́ ọba ọdẹ́ta yìí pé ǹjẹ́ òkú dẹ́ta tó lè jùrin lọ wọ́n níbẹ̀ ní iná ni iná lè rọ irin ìfẹ́ iná ẹ̀ mọ̀ pé iná làwọn alátẹ̀dẹ máa lò àwọn mọ̀lẹ́ka tún béèrè ìgbé sẹ́dá kẹsùn bẹ́ẹ̀ tó tún jùlọ lọ wọ́n ní bẹ́ẹ̀ ni omi nì ọba adẹ́dá ní náà pé omi nì omi nì yìí òun náà ní máa ń kóró nẹ́bẹ̀ yìí ti máa ń wí wọ́n bá béèrè ìgbé ìjọ tún sẹ́dá kẹsùn tó tún lé ju omi lọ wọ́n ní bẹ́ẹ̀ ni atẹ́gùn nì omi bẹ́ẹ̀ tó gbogbo tó jù njọ tó tẹ dákẹ́ tó lè já sẹ́fẹ́ lọ tó lè já sẹ́kù lọ ọlọ́run ti bẹ́ẹ̀ ní ìbùdó ádámù ọmọ anẹ́bí ádámù ni ọmọ anẹ́bí ádámù ṣe ju afẹ́fẹ́ kan lọ tọ́bí lè ṣe sàárà kẹbíyàmí nìyí ọmọ ọwọ́ ọ̀gùn rẹ̀ ṣe sàárà ọwọ́ atọ́jú sàárà yìí pamọ́ títí pa ọwọ́ òsì ọmọ ńtọ́nà ìtumọ̀ rẹ̀ ni kò fi sádàkà rẹ̀ pamọ́ òfin ti ṣe arìnrìn ẹ̀rí ewu tó ṣe yẹ kó dàbọ̀ ju ọ̀tà pẹ́pẹ́ gan lọ nínú ọlágbọ́n àkókò àti sàrà òun náà tún ní hadith àti mọ́mọ́ rọ́jò ọlọ́run kẹlẹ́ àti wọ́n tún ti sọ ọlọ́run sọ ọlọ́run àti sọlá sọ pé sọdẹ́ àwọn sọdẹ́ ẹ̀hún ni màá ìmọ̀ àṣírírí ìmọ̀ ń sọ ẹ̀gẹ́jẹ́ kí sádàrà kú àti ká burú ṣẹlẹ̀ fíìn tí yẹn bá ti sàrà àti sàdúà ọ̀burú kò lè ṣe kọ́ máa wáyé tí ọ̀bà wáyé yóò fi ẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ti rí ìmá ṣe rere ìmá tọrẹ ìmá sàánú tẹ́pì mọ̀tọ́rì àṣù ìmá sọ ni kìí jẹ́ kí aburú ṣẹlẹ̀ síyàn bákan náà wà ní kí ẹ̀sìn sàrà ní kọ̀rọ̀ níbo ṣẹlẹ̀ ní ìyọ̀jẹ̀ kéèyàn mọ̀ tó kò fi kò lọ́dọ̀ ọ̀rọ̀ dùdẹ̀ ìmá ń pa ìbínú ọba adẹ́dà yìí àti pé ìmá dàbọ̀ lẹ́bí pọ́ọ̀tì ìwọ́sọ̀ owó ògùn àìsí tètè kù ìdùnkìlẹ̀ ọmọ tí bá jẹ́ kí èèyàn pẹ́ láyé àbá àwọn ẹlẹ́bí tó yẹn ti kú kí wọ́n máa bẹ lọ́wọ́ náà nígbà ẹ̀mí rẹ̀ ó kú nínú láti pẹ́ fún gàdí sádágà òun náà tún lè fàdí sí àyè náà rọ̀jì ọlọ́run tó náà àtà wọ́n ti tìtọ́ lọ́wọ́ lọ́wọ́ àrùsọ́lá ní alọ́lọ́wọ́ ọba nìyí làyọ̀rọ̀ sí ilé gbogbo fún yàn ọlọ́run máa mú dàgbàsókè tó fi ṣe sàárà gẹ́gẹ́ bó ṣe jáde fẹ́ni kọ̀ọ̀kan yẹn ọ máa rí ọmọ ràkúnmí rẹ̀ àdẹ́nìkan yẹn ọmọ sẹ́ ìwúrẹ́ yọ máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n ọmọ ràkúnmí là nẹ́bí sọ́lọ́lọ́ àṣẹláńpé ìyẹn wà ń rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi padà dàgbà tó fi tókè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ní sádàkà yẹn ó ti tó ẹ̀rín àdéhùn wa látọ̀dọ̀ ọkùnrin kan àti nídìí láti wájú ọkùnrin yẹn torí sáà ọjọ́ títọ́ lọ. torí gbogbo àwọn sábẹ́ òtítọ́ lọ fún lọ́wọ́ ọjọ́ ẹni tọ́ka ní gbogbo wọn. òtítọ́ lọ sọ lọ́wọ́ àtúnlẹ́ni rílu ìfúnmi ni yàwó malùkìyà wọn sọdá kọ́tù. ibo tí mo mi ní òdodo níjọ́ pé dàpẹ́yà sàárà rẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ ti ọmọ ìjọ kíjokíjo sọ ebi la ka ọkọlọ yẹn yọ máa sọ kọkọkọkọ bí kí wọn máa gbọ́ rẹ bóòlù tí máa máa súnmọ́ wa jọ yìí ẹni nǹkan máa wá jẹ kò tí onígbàgbọ́ òdodo sàárà rẹ pẹpẹ o nínú ọlá ti fẹ fún sàárà àwọn tó lọ́rọ̀ sáà tẹbi tó lọ́rọ̀ sáà lọkọ ike òsíjọ kàdílẹ ọmọ téèyàn ó ti níbẹ̀ àti káwọn mọlẹka kọ́ra mi mọ́ mùsíkà tálàbà gbogbo àdé má tẹ̀ wọ́n ní wọ́n fẹ́ gba sàrà fẹ́ nìkan gbọ́ ṣùgbọ́n tí sí ní bẹ́ẹ̀ jáde ọlọ́run kò sọ ìlú gbogbo parun ojú sínú dúkìá rẹ̀ nínú àwọn aláṣẹ ìjọ fún sọ́dá kan òun náà ní hadithi malik bin nasla wọn ní òṣìṣẹ́ ọlọ́run tó lọ́wọ́ àtúnlá ní sẹ́rí àlẹ́yìí tẹ́lẹ̀ta ọwọ́ mẹ́ta ní bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ọba lọ́jà jùlọ ọwọ́ ẹni tí ń tọrẹ ló tún ọwọ́ oníbèrè lọ́wọ́ wà nísàlẹ̀ nítorí bẹ́ẹ̀ fọ àwọn ọmọ yìí fọ ńlá wọ́n là dá àjà sùn èyí tó bá ti lé nu dúkìá fún ẹ máa fi tàwọn èèyàn lọ́rẹ̀ o má kọlẹ̀ anamtik nípa àwọn tó wúlò pọ̀ nínú ọlọ́dọ́wà fún sára òun lọ́rọ̀ kẹta níbi sọ́lọ́lọ́ ìsọ́lá tó fà fún akáàbò ní mọ́jọ́rọ̀ ọjọ́ rẹ̀ káàbò ní mọ́jọ́rọ̀ asọ́lá tó kúrò sára nù sórí òun àwíjàre ni òun tọ́ba ti ẹ̀kú díẹ̀ ká tó gbà ní ọba tẹ̀wọ́ tọ́lọ́ ọba nínú ìyẹn bá pé ọlọ́wọ́ ọba àlekẹ́ lọ sọ ìyàtẹ̀ni tó jèrè ẹ̀rí àti káwé ni jóńdẹ̀sùn àṣùyìn náà ìmá gbàwé ni àwà ni tó máa máa sọ yẹn ẹ̀yìn òfin ni wọlé ọlọ́run ẹ̀yìn wà á ní sádàkà tẹ̀ fóònù bí olùkọ́ pé à ọlọ́run máa fi palẹ̀ wá àtúnṣe ni tí ó fi pa ní àtúnṣe kámọ̀ òfin àlùmọ́ àdáyọ̀ gẹ́gẹ́ bó ti jáde kó mi ṣe máa ń segin ní o mi أقول هذا القول أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل الأرض ومغاربها أستغفره وأتوب إليه إنه هو الغفور الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله ورافقوه بالسر والعلن وللصدقة آداب سواري سارا إذا ما بيتي الله يقوم إن الله يقوم بخسارة òun ní kéèyàn kẹrin kéèyàn mọ̀ tó máa gbé lóun ti jẹ́ sàrà oríṣi ìtumọ̀ làwọn olùmọ̀ fi tù ìkánú ẹ̀ òun náà ní pé ìdúpẹ́ ìdẹ̀ra dúkìá tọ́lọ́run ti fún yàn òun ní sàrà tí ó ti tún jẹ́ nǹkan tí ó fọ́ yàn mọ́ ọ̀rọ̀ mi nìyẹn kó o nínú ròyìn bí àwọn èèyàn nínú ẹ̀kọ́ tí fẹ́ fún sàrà òun ní pé ní ẹ bá fẹ́ kéèyàn mú mi kásìmì tọ́jú yé bẹ́ẹ̀ láti fi iṣẹ́ tó dà ìdíbí yà lọ sí gbájú ẹ̀ àbí yàn ọkọ̀ ọmọlẹ́kùn jáyé bẹ̀lẹ̀ yóò tó wá fún sàárà nígbà tá a ti wọ owó ìlànà tó wà fún báyìí nígbà kan tó wà fún sàárà wọn ni gbọ́dọ̀ fi bí ìtọ́ da níyàn ti fẹ́ sí jùlọ wọn ni wọn ní yóò ti sàárà ẹ̀wọ̀n lọ́dọ̀ wa ní sinẹ́ lábẹ́ kírun ìdáàbà fi kírun tẹ́tẹ́ wọn bá gbé fífẹ́ mi láì kọjá wájú ẹlòmíì ẹlòmíì ti mọ tó bí yẹn bá nífẹ̀ẹ́ sí ju tó wú yẹn jù lè yẹ fi ṣe sádàkà ẹ̀rí bí ọba dẹ́dà fún mi láti sáná lè dé rọ́ àti àtúntébù mi mà tó ìfò ẹ̀ lè rí rere títí táyé ní òfin náà ni wọ́n tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ. nínú ẹ̀kọ́ tó wà fún náírà òun máa gba sàárà rẹ̀ jẹ́ mi lèmọ́n ti wọlé náírà pẹ̀lú rí àti ìṣe ẹni tó yẹ fún ti ṣùtà ẹ̀rí ọba dẹ́dà gẹ́ lọ́kọ́ lè fún wa kíkẹ́ mi gba sàárà yẹn jẹ́ mi lèmọ́n ti wọlé náírà pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ náà sọ̀rọ̀ rẹ̀ olùdájú gbogbo ohun tí ń ṣe pọ̀ yìí náà ọbẹ̀ lè má mọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ òun ni wọ́n ní kó mọ̀ rẹ̀ ní ìwọ ọdún lọ yẹ kó mọ̀ rẹ̀ mọ̀ nínú ẹ̀kọ́ tó wà fún sára òun náà ní kí èyàn ó fojú kéré ohun téèyàn fún yẹn kí ni wọ́n wá fọ ọdún pàtàkì ẹ̀ báyìí ẹ̀rí nínú ẹ̀kọ́ tó wà fún sára òun náà olùkọ́ yẹn kéde ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe sàrà kéde pé kọ́ sáà ti lọ fẹ́ nìkan ọmọ alọ́ ló kọ́ máa lo kó fáwọn ọ̀yà olóòsà àbí kọ́ máa kó fáwọn ẹni tí ń sápẹ́ ọ̀n da ogun ni o ẹni tí yọ̀ọ́ máa fún ní sàrà yóò já sí pé ẹni tó ṣe yí pé sàárè yọ̀ọ́ máa dàgbàsókè nípasẹ̀ ẹni fún yẹn tó yá pé àwọn ẹni tó ẹni pa tẹbi sọlọ lọwọ sọlọ ń tọ ọ̀rọ̀ kan ìgbèlà yẹ kulutu amaka ilà tẹkí májèlé kan jẹun ẹ tọ ọbẹ mi sàánù àfẹn tí bẹ̀rù ọlọ ẹlẹmi wàá lọ fún àwọn ẹni tí gbogbo ẹyẹ ẹyẹ gbọ́dọ̀ ní àwọn ọmọ yìí nítorí pé ìwọ rẹ ẹ ní bí ni wọn ni níjẹ òun lọ́wọ́ àlọ kí sáwọn eléyìí ìbọn lọ́wọ́ bá dẹdà láyé fún kí tọba lọ bẹ́ẹ̀ lọ kí sáwọn eléyìí ẹ lọ ewé pọpá làwọn máa lọ tí wọn bá rú ní bọǹkan tí dúró nítorí bẹ́ẹ̀ yàgbọ́rọ̀ máa fún àwọn ọmọ yìí náà nìkan nítorí ìgbà tí ọba nídìí wọn ẹni tí ọba jẹun rẹ kọjá ibi tí ń payọ̀ lọ tí ẹ bá ti rú sàrà ìsàrè yìí wọn máa dàgbà sókè nínú ẹni tó lè fún sàrà àwọn náà làwọn olùmọ̀ ẹ máa mú àwọn àfa lówó ẹni tó jẹ bá fún wọn nìkan ìsọkúsọ owó ti kú ẹni pé máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìgbé kọ̀dára yín bá sọ ẹ̀dá náà wọ́n á fi kú yẹn gbàtẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fún wọn nìkan wọ́n ṣé dáàbò lẹ́yìn ó fi wo síra ni àyíkẹ́sẹ́ lè jọ àbí ọjọ́ tó tún rí báyìí kó láti ṣe dì í inú àwọn ènìyàn lè fún sára tó sáré ọmọ àgbèrú ni bẹ́ẹ̀ náà lẹ́tọ́ tó lọ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà lẹ́tọ́ tó yẹ kó sí bẹ́ẹ̀ lára kọ́ pamọ́ àtàwọn ni bẹ́ẹ̀ ìbádọ́lọ́ ìyẹn sọ gbogbo àwọn ẹni láti kún sàárà bí sàárà ti lọ kó sèse ṣùgbọ́n sọ́wọ́ ọ̀daràn nìyẹn. ṣé ìyọ́ gbalada àbí òní gbalada ìyọ́ gbalada hadithi kan bẹ̀rẹ̀ èyí tí àbí mọ́rọ̀ jẹ́ lọ gbala wọn gbé gbà wá rẹ̀ wọn kò fọ́ ni wọ́n gbé jáde wọ́n ti sìkà lọ sọ lọ́wọ́ àìsọ́lẹ̀ wọ́n ti jọ́ta alákùnrin kan sọ ìgbé alẹ́ òní yìí o máa ti sàárà ọba ní ah allahumma lakal hamd alazania ọlọ́run ọpẹ́ máa tọ́ sí ẹ̀kọ́ ìwọlé gbogbo ẹ̀ máa ti sọ gbogbo ẹ̀ tó oníṣìnà lọ́gbàdà àìlà gàdíjì abọ̀rọ̀ lọ́nà tó gba ẹni tó wùdẹ́ tó wùdẹ́ kó ti sàárà lọ́nà tó gba kìíní ilẹ̀ fẹ́. gbọ́dọ̀ tẹ́lẹ̀ kẹta sàárà tó lọ́ọ́ ọba ní àti gbogbo ẹ̀yìn tẹ́ ní ṣe kìíní ìgbà tó bọ́ fọwọ́ olè lẹ́ẹ̀kan àwọn yàrá rẹ̀ ti ní fìdí ẹ̀ tó ṣe sàárà wọn ní bí wọn ti ń padà ní ìpèpè tọ́lá lásẹ̀ wó mìíràn sí sàrà bọ́sọ́wọ́ ẹ̀yẹn pẹ̀lú sàrà tó bọ́sọ́wọ́ ẹ̀ ọlọ́run lè ní kó stọ́ọ̀pù àgbèrè. ọ̀wá tí olówó sí sàrà bọ́sọ́wọ́ rẹ̀ látàrí bí òun náà lè pàkíyèsí ara ìjọba yìí kébí náà máa tọrọ ẹni yóò tóbi. ọ̀wá rí olè sí sàrà bọ́sọ́wọ́ rẹ̀ ọlọ́run lè lò sábà bí wọ́n pé kò fi ní í jalè wọn. ìbádọ́lá ẹ̀yẹ ló ti gbogbo ẹ̀ pátá náà lọ́dọ̀ náà yá ìbádọ́lá ẹ̀kọ́ tí wọ́n ń bẹ fẹ́ni tí wọ́n gba sàárà kí yẹn gbàgbọ́ yẹ pé sàárà ẹ̀kọ́ tó wúlò òun ni láti gbé bàbíjẹ́ ti fẹ́ fún yẹn kú. nǹkan wá béèrè owó fún ni olò ẹlòmíràn wá tọrọ owó lórí kó fẹ́ fi jẹun lẹ́ẹ̀bà rí tí ọlọ́ọ̀ gbé aṣọ lówó yẹ fi yẹ sára ẹ wò bí irú àwọn bàbá gbàdágbàdá gbàdá gbàdágbàdá gbàdá. pé kí wọ́n máa fi gbàdágbàdá báwọn ẹ̀ wọ́n èyí ọgbà gbọ ìwọ náà gbà sàrà wà á gbàgbọ yẹ mi oníyà jẹ bébí pa ẹni oúnjẹ náà ni wàá fi jẹ o ìkejì èyí ọkọ pẹpẹ nìyẹn tọ́lá ẹni tí ọba lè dúpẹ́ fún yẹn kò dúpẹ́ fọlọ́ èyí ó ti sàdúrà èyí ó ti fi yẹn ìkẹta òun ni pé yóò wò kí lẹni tó fẹ́ fún yẹn fẹ́ fún yẹn sékè lè pé ṣiṣẹ́ báyìí àbótìlítà àbótìlẹ̀ kárùwà tí wọ́n ń sàfẹ́wó mẹ́ àbí sẹ́rẹ̀ ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kẹ́tọ́ jẹ́ haram ó wò kí ni tó fẹ́ fún ọ tọ́ba jáde pé bẹ́ẹ̀ tọ́ ní ọgbà sàrà yẹn tí ọba wa láti bẹ́ẹ̀ tọ́ bí ẹ bá ṣe pé làdúrì ìnira mú ẹ lọ́gbà ọ̀dọ̀ ọba ní ìdí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ ti fẹ́ fẹ́ jẹ́ ọgbà sàrà òun náà ni pé kọ́ sọ gbogbo àwọn ọ̀fẹ́ tó lè jẹ́ ìrújú. tí ọba ti gbé àti pé ti tẹ́tẹ́ mi yìí sí oníkókó kí ẹ dà ìgbẹ́ sàrà ni nínú gbà ó ti àgbà títí òun ni tó tọ́ ọmọ sọ́dọ̀ àjẹbí sọ́lọ́ lọ́rẹ̀ sílẹ̀ wọ́n ní ara ṣe ní máa ń tọ́jú oúnjẹ ọdún kan ẹ̀rí òsìgbọ́dọ̀ létí níbẹ̀ bí àyìnbádọ́lá sẹ́rí sára yìí afẹ́ lè má sọ pé bí báyìí ní dáadáa bọ́lá ti ń fẹ́ fẹ́ àkọ́kọ́ ní ọlọ́run lè lò sábà bí àbílẹ̀ fẹ́ fún yẹn ìbá ti sàrà gẹ́gẹ́ bá ti ní àyà yẹn bẹ̀rẹ̀ wọ́n ní arákùnrin kan ládàrí lójú rẹ̀ nípa wà lójú ẹ̀ níwájú ta tàbí ní láàárọ̀ kùtù àìsó tuntun mú gírígírí ọba rẹ nìkan wò bó ṣe yọ ẹwù mẹwù méjì lọ́wọ́ ọba fi kọ Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ tuntun fẹrẹ mi tẹtẹ wẹ ni ẹnì kejì tọ́sí pélé náà ní àkọọ́lẹ̀ tí ó wà láti tọ́jú wa Ali ibn Hasan bin Shaqin olóògbé Abdullahi bin Mubarak rahimahullah ó ń sọ̀rọ̀ nípa arákùnrin kan ewu àdáàjì mẹ́kùn èyí táwọn mi ò ti máa ṣàyẹ̀wò tí wọ́n ti tẹ̀lé mọ́ lórí ẹ̀. ẹgbàá dà sílẹ̀ yóò wáyé ọjọ́ tó kó odidi seven years ọdún méje tí wọ́n rú káàkiri. gbogbo òkúpátá wọ́n lò sí kọ̀gọ́. ọba tí ní dókítà yìí wọ́n tún lọ rí mi. eléyìí ni aṣojú ń sọ̀rọ̀ gbogbo àwa náà tá a yẹjú ẹnu yọ ìyẹn mọ́ àbá lè lo sàrà ẹ̀rí. làbá bá sọ fún pé ṣé rẹ ti rí ni ẹ̀fọ́ ṣùgbọ́n sára tó ṣe wo mi kan tí wọ́n ní ìdí omi lọ́sẹ̀ kẹ̀kẹ́ fún ọmọ ẹ̀ yọ ọ̀sẹ̀ kẹ̀kẹ́ báyìí lẹ́kọ̀ọ́ ṣe jí mẹ́niyẹn ẹnìyẹn bá gbádùn wọn á ní àfa ẹ wá ọ ṣé àtìlè rẹ́ẹ̀rí dábì bá kẹ̀yìn pé ọlọ́run lè lu sàárà ní sábà fi lẹ́yìn omi gbádùn bá rẹ̀ sí yọlẹ̀ wọn ní bẹ́ẹ̀ ṣe hadith káwà ṣé àtẹ̀bí sọ́kùnrin àtàlàsọ hadith àdìgún máa bá àbámu sọ̀hìn ìjà rẹ̀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 اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى Thank you.